آه، السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقوة فوالله وبعلا نجله رأيك ترى تيجي فأسوأ أجوادا olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábì ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àǹdẹ̀lọ́wọ́n bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfáwà àgbà òjíṣẹ́ ọlọ́ọ̀bá níbi muhammad sallallahu alaihi wasallam fi man yurdi Allahu bihi khayran yufaqihu fi ddin ẹni tó bàbá fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá ń bẹ̀ sànù wa mọ́tà fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ bóyá mi ní islam orí ọ̀rọ̀ kámẹ́rà pé ọlọ́ọ̀bá náà la ṣì wà pàápàá jùlọ àsìkò tá wà nínú ewu ńlá fẹ́ pé lọ́tún lọ́sì wọ́n pààyàn lọ́la wọ́n múyàn lọ́la wọ́n kidnap wọ́n máyìlá zalik ìgbésí ayé ìnira yìí là ń gbé kọ̀dẹ̀ sí ń tọ́fà ju ìkọ̀yìn sọ́rọ̀ ọlọ́wọ́ ba lọ ọlọ́wọ́ bá ti lérí fún wa ní Qur'anul Karim ní sọ́tò tọ́ ha ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní wa man a'rada an zikiri fa inna la umma isdan dankan wa nahshuruhu yawma al-qiyamati ama قال ربي لما عشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها kazalika yawma tunsa olùmọ́sá làwọn ọlọ́ọ̀bà ọlọ́run sọ náà wọn ayé alápẹ̀lẹ́ pé gbogbo ẹni tó bá kọ́ ìsọ̀rọ̀ ọlọ́run ọba tọ́gbọ́rọ̀ ọlọ́run ọba tó lóun ọ̀fẹ́ gbọ́ tọ́gbọ́rọ̀ ọlọ́run ọba tí ó mú lò tó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọba tí ó máa pò sí tí ọbẹ̀ gbọ́ fa ìnira ọmọ àìsíta dankan yóò máa gbégbèsè ayé ìnira ni yóò máa gbégbèsè ayé ìnira ni ọlọ́run mọ́sá gbé ìnira inú hílà hílò ní ọmọ wà kọwa ma báhùn tí a kọ́ ti ẹ̀mà láyé nìkan kò bá tún wọ́n náà ṣòro òòyọ́ ọmọ alkiyama ti àmà ní gbangba alkiyama irú ẹni bẹ́ẹ̀ a ti gbé jìlá fọ́jú ìtùwà fọ́jú jìlá alkiyama ọlọ́mọdé afọ́jú láyé mọ́dé afọ́jú alkiyama قال ربي لما أشرتني عاما وقد كنت بصيرا الله باكي لفات ببدي تلفا جمهورين ما موعلاي كذلك بفرين أثاني àtẹ́kà àyà túnà ní wọ́n ń ka àyà koran fún wọ́n sí wáàzí fún ẹ ìfẹ́ gbọ́ wáàzí tó bá gbọ́ ní múlò lónìí wọ́n àpẹ́tì ọlọ́mọpàwátì ọlọ́mọpàwátì ẹmọ́ra mi Islam àtàlàyé fún wa nípa gbólóńlá hawla wala quwwata illa billah agbára tó wà ń bẹ ìṣẹ́ tó wà ń bẹ tọ́fà tó jù sọ́sọ́ pé tó bá fẹ́ lákọ̀ọ́kọ́ gbé ẹsẹ̀ òsì alákọ̀ọ́ gbé jáde mùsùlùmí jáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì lákọ̀ọ́mọ́ gbé jáde kó nulẹ̀ wa ani bisimilahi tawakkaltu alalahi wala hawla wala quwwata illa billahi ọba ti dìbẹ̀ yẹn náà kò sábúrú mbẹ̀ ìṣọ́ ọlọ́ọ̀ba ni bisimilahi ọlọ́ọ̀ba ni mo jáde pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ba tawakkaltu alallah mi ò gbọ́kànlélómi lílọ bíbọ̀ mi àfọlọ́ọ̀ba fala haula wala quwwata illa billah kò sí agbára kan kò sọ́gbà kankan kò sọ́gbàra kan àfi tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala tọ́lọ́ọ̀gùn ọlọ́ọ̀bá tí yóò fi lọ tí yóò fi bọ̀ ọlọ́ọ̀mà dáàbòbò yàn torí ànábì wa Muhammad ó fi wáyé pé gbogbo ìgbà tí mùsùlùmí bẹ́ jáde kó lé àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀bá méjì kan ló wà lẹ́nu ọ̀nà rẹ̀ màláìkà tó gbé àṣìá rẹ̀ lọ́wọ́ àti àlùjànnú ṣètọ́ tó gbàṣìá rẹ̀ tí ẹ bá ń jáde lọ bí ìyọnu ọlọ́run bá pẹ̀lú ògùn ọlọ́run bá pẹ̀lú àdúrà islam tàbí kọwà yìí màláíkà ni ó tẹ̀lé yóò máa dáàbò bò ní yóò máa tọ́ sí ojú ọ̀nà síbi sórí rẹ̀ ni tí ẹ bá jáde pẹ̀lú pé nǹkan tí ó rí nǹkan kí nǹkan ọ̀fọ̀ ọlọ́pàá jáde ó pọ̀ fọ́ fẹ́yìn jáde gankan ọmọ ìrìn àdúrà lè táwọn ẹyin ti káàkiri hùn ṣètọ́ ni ó tẹ̀lé pẹ̀lú àṣẹ àṣẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlàyé ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló sọ fún wa nípa ọ̀rọ̀ la hawla wala quwwata illa billah nípa orí ayé àti orí alkiyama ọlọ́ọba jẹ́ ìṣẹ́gun ibi náà lọ́ba ìtàdí wa sọ fún wa lónìí òun náà ni kẹjá sẹ́rí padà sẹ́dọ̀ ọlọ́ọba pẹ̀lú bá a ń bọ́ àwọn aṣíwájú wa pé òun ò sí tó tó òun mẹ́rin àdáríkì àwọn ọmọlẹ́yìn náà tiwa náà wà ń bẹ́ẹ̀ tiwa náà wà ń bẹ́ẹ̀ àfi ká túbà lọ́dọ̀ Ọlọ́run Ọba kò sí tí ó mú wa ní ìgbésí ayé ìgbádùn tí a fi ní ní ìgbésí ayé ìgbádùn jẹ́ ìṣòro tí Ọlọ́run kà síwájú yẹn fún wa àyàfi ká túbà lọ́dọ̀ Ọlọ́run Ọba sọfún ní taba kọ́ ìsọ́rọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba sọfún ọlọ́ọ̀ba عن كما فرض توبوا إلى الله عفا توبوا إلى الله سبحانه وتعالى وتشي الله صلى الله عليه وسلم tọ́lọ́run fi yíwa ẹgbẹ́ kọ̀ sí ẹ̀wọ̀n ọlọ́run fi yípo kọ̀ sí ẹ̀wọ̀n tó bá ti ẹ̀sẹ̀ ohun ti foríjì èyí tí ọ̀sẹ̀ gan òun foríjì imam muslim gbà ti sèwáyé pé òjíṣẹ́ ọlọ́run sẹ́là ní ojoojúmọ́ tọrọ istikfar ẹ̀dá kun ẹ̀dá wa náà tọrọ istikfar kálí bá gbádùn ayé àkàlùkẹ́ àmà wa ọlọ́run sọ fún wa sọ́dọ̀ kọkànlá ayà kẹta sọ́dọ̀ آية كتابة وأن يستغفروا ربكم ثم توبوا إليه يمتئكم متاء حسنا إلى عجل مسمى الله أكبر الله باني ولا نجري واستغفروا ربكم ثم توبوا إليه الترى فريد الله باين الترى فريد الله باين لا يناه السلقة صدوره تتلاتك أقويني واسلقة صدوره ثم توبوا إليه الله باين yumati'ukum mata'an hasanan ila ajalin musamma yóò jẹ́ kí ẹ gbádùn ní ìgbádùn tó dáa ẹ gbádùn ilé ayé dáadáa wallahi ọkàn yóò balẹ̀ gbogbo ìrara jalis gbogbo ìrara yẹn jalis ọkàn ọbalẹ̀ bí sí ayé hílà hílò làwọn èèyàn ń gbé ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala gbé hílà hílò ikú ọlọ́ọ̀ba kọ́ wá fọkàn balẹ̀ látàrí dáadáa kíláà máa fi ẹja tọrọ istighfar ẹja tọrọ àforíjì àforíjì yìí kiri bá máa tọrọ lórí ahánì kan àwọn àfáà ọlọ́nkọba sanwó lẹ́sàn rí nínú àgbọ́yọ̀rọ̀ ọlọ́ọba wọ́n mú àwọn mẹ́jàmú méje tá a máa kà fún wa náà rí àwọn ṣòrótù méje tí wọ́n fi ṣòrótù méje yìí òun náà ń dábàá ṣe pẹ̀lú ògùn ọlọ́ọba subhanahu wa ta'ala gbogbo nǹkan padà sí normal fún wa a padà á bá mi ayé àtàlùkẹ́yàmà aláàkọ́ ń náà ni pé ká tọrọ àforíjì pẹ̀lú ikhlas torí ìbáàdà ni قدر فريد الإخلاص الله سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين إخلاص قدر فريد الله وبا الله وبا أتوبا أسيودا فريد و sàánù wa ìyá ibára gbé kú ọlọ́run ba sàánù wa àdéhùn rẹ̀ náà ni pé gbéyàkó fún wa ìnira ibára gbé kú ọlọ́run ba sàánù wa àtọ̀rọ̀ àforíkọ̀lù ìkìláàsì ẹlẹ́ẹ̀kejì ونامع الاستكفار بالمتابعة اترى استكفار كل متابعة عارف ايه ان ترى استكفار لنا تربي ما في تروري كده جنو قالوا دو عاد ما كان في سعف استكفار او اقرا جماعة قالوا ارى وشريع فرما باهي ارى الاستكفار بالمتابعه a tọrọ istikfaru wa pẹ̀lú pé a tẹ̀lé súnà òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lápèjúwe òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tó bá ti kírun tán assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah in tí a kọ̀wé lẹ́nu pé astakfirullah astakfirullah astakfirullah lẹ́ẹ̀mẹ́ta má ti bẹ́ẹ̀ lọ wọ́n ti gbọ́ sí bẹ́ẹ̀ ní onífẹ́ nífẹ̀ẹ́ lọ́jà lẹ́jìnlẹ̀ níbẹ̀ yẹn mẹ́sàgì bá ń lọ ibòmí ń bẹ tó ti ṣe ọgọ́rùn-ún jù bẹ́ẹ̀ lọ ọmọ yìí razalik ó di yé wa àtọ̀rọ̀ istikfar bilmutaba almatuni ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun náà ni al-iqla'u àwa jáwọ́ kó bí ẹsẹ̀ yẹn á jáwọ́ kó bí ẹsẹ̀ yẹn kìí ká máa sọ pé astaghfirullah astaghfirullah asma plan ẹsẹ̀ mi lò jáwọ́ kó bí ẹbọ yóò gá gbogbo ẹnu mọ́ gun olóńgbò láàyè máa ẹni tẹ́ ń kó bá wa nù àwọn tí ọlọ́run sànú làwọn tó wá láàánú lójú nígbà táwọn kaba wà lórí ilẹ̀ ọlọ́ọ̀bá náà ní síjú àdúgbò wa ọlọ́ọ̀bá bẹ́sà síjú àdúgbò wa ọlọ́ọ̀bá ó ní àwọn tó bá láàánú lójú lọ́lọ́ọ̀nà sànú arrahimuna yarhamuhumur rahman irhamu man fil ardi irhamukum man fis sama arrahimun àwọn tó bá láàánú lójú ọlọ́ọ̀bá rahman ọba aláàánú ọlọ́wà ní àdébíwá ní ìrààmú man fi ẹ máa sàánú àwọn tó wà lórí ilẹ̀ ìrààmúkum man fi as-samaa ọlọ́run tó wà lókè yóò sàánú ẹ̀yìn náà ọlọ́run mọ́sá sàánú gbogbo ọlọ́ọ̀bà ó di ẹ̀rí kálí pé kí ni à ń gbìyànjú láti jáwọ́ kó omi ẹ̀sẹ̀ náà completely á jáwọ́ kó omi ẹ̀sẹ̀ yẹn eléyìí náà lọ́lọ́run fi wa ẹ jáwọ́ kó omi gbogbo àwọn àwọn olóyè túbọ̀ lóòótọ́ ẹjẹ́ á ṣe bí àwọn èèyàn nábì Yunus alayhi salatu wassalam nígbà nábì Yunus ṣe wáàzí fún wọn tí wọ́n gbọ́ tí wọ́n gbọ́ tí wọ́n gbà kí ló wá ṣẹlẹ̀ nàbí láì Yunus nígbà tó rí odò tó sú nìtọ́ ìbínú ọlọ́run ti dénú kò ju kọ́ bá ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ló wá nígbà táwọn aráàlú náà rí pé ah, òjò oyi ibu haya eléyìí bu háyà sísú òjò bu haya ó bẹ̀rẹ̀ sí wájú ló o káàkiri kó fẹ́ túbá ó fẹ́ túbá ẹ̀mí wọ́n ti túbá ó ti bí ìyá ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ ìwọ Yunus aleyhi sọ̀rọ̀tì wọ̀ sẹ́lẹ̀m òun ti sáko olùkí ìdílé ọlọ́run mọ́bàdé bá ó ní yé wa kí ló wá ṣẹlẹ̀ nígbà tó yá tí wọ́n rí pé àwọn òyà Yunus ah, ó ti lọ́ọ̀tì ọba ọrụ. wọ́n dọ́gbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí sunkún wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ọlọ́run ọba aláàánú wọ̀láyé ọkáyà yẹn kúrò fún wọn ó ní ọlọ́run ọgbọ́dà ká gbogbo wàhálà ọgbọ́dà ká kó fáwọn náà lọ́ba kí ló dáhùn tọrọ ọjọ́ náà nàbí láì Yunus àdúrà tó ṣe tọ́lọ̀ fi yòó náà kó ọlọ́run dé ẹ̀lá nábì Yunus kó mi wàhálà ọlọ́run bá adámọ́sá làwọn náà kó nu wàhálà yìí ọlọ́ba ọlọ́run aráàlú ẹ̀ kó mi wàhálà ọlọ́run náà kó nu wàhálà ìmọ̀ yàbí ní Islam ẹlẹ́ẹ̀kẹta nu al-iqla'u jáwọ́ kó bí ẹ̀sẹ̀ yẹn jáwọ́ kó bí ẹ̀sẹ̀ yẹn

àwọn zina ìyàwó zina jáwọ́ kó ń bẹ́ẹ̀ gbogbo àlùbáríkà ló fi yọ kó ń gbèsè ayé rẹ̀ tí ọba jáwọ́ kó ń gbèsè náà tó ṣe òun fi ọyún yọ àlùbáríkà kó ń gbèsè ayé rẹ̀ túbá wọ̀lá ọlọ́run pàṣẹ túbá rẹ̀ bàbá ti lu jìbìtì oníyàwó ti lu jìbìtì torí ansẹt ni torí kí ni jáwọ́ kó ń ń gbowó èlé jáwọ́ kó ń ń gbowó èlé jáwọ́ kó ń ń bá wa lórílẹ̀ dáwọ́lá tó jẹ́níyà orílẹ̀ tó ní àzìkì ní orílẹ̀-èdè yìí àmọ́ tá a bá ń hùwà tí ọ̀tá lọ́wọ́ bá lọ́rùn ní tí ọ̀tá wà náà lọ́rùn ọmọ sí ibn hibban rahimahullah ọ̀kan náà wà ọgbà wa pé wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ kan tí sọ tó bá ń sin tó bá yípadà tó máa ṣe tọ́lọ́wọ̀n fẹ́ ọlọ́run náà yípadà yóò máa ṣe dáwọn náà fẹ́ fún wa tó bá ń ṣe tọ́lọ́wọ̀bọ̀ fẹ́ ọlọ́run náà máa ṣe dáwọn náà fẹ́ fún wa tó bá yípadà tó bá ń ṣe tọ́lọ́wọ̀n bá fẹ́ ọlọ́run yípadà yóò máa ṣe dáwọn náà fẹ́ fún wa ọlọ́run bá ti yípadà dákun ọlọ́run ṣàánú wa já máa ṣe tọ́ fẹ́ kókó wọ́n náà bẹ́ẹ̀ tábìrì ṣe àtúkù lè rí sí fúnra wa la hawla wala quwwata illa billah àlè rí sí fúnra wa àfikọ́ ṣàánú wa kó fún wa ṣe ká máa ti ń tọ́ ń fẹ́ kí wọ́n náà ti ń tọ́ tà ń fẹ́ fún wa ká gbádùn ayé kí ayé nìkan ká tó wá gbádùn àlùkìyàmà káwa nú àwọn tí wọ́n fọwọ́ tí wọ́n gba tíra wọn ó di yé wa káwa wá nú àwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní àwọn tí wọ́n fọwọ́ tí wọ́n gba tíra wọn àwọn ni wọ́n sorí ọlọ́wọ́ bá àbẹ̀ já wà nú àwọn tí wọ́n sorí ọlọ́wọ́ bá èyí lọ́wọ́ fi búra ọlọ́wọ́ bá búra ní fala uqsimu bima tubsirun وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ọlọ́ni mo búra pẹ̀lú gbogbo ohun tẹ́ ń rí mo tún búra pẹ̀lú ohun tẹ́ ń rí gbọ́dọ̀ ohun tẹ́ ń gbọ́ lẹ́nu òjíṣẹ́ alápàlẹ́ mi kéésórí mi kéésórí mi gbogbo à ń fi koran kọ́ni jájá ọkọ̀ ń bẹ̀ àǹkọ̀ Quran inú ilé ọtí ẹjájá ọkọ̀ mẹ́ wọ́n láàbí káwọ́mí káàhìn kéèsì alágbígbáni ẹmẹ́ fi Quran wulẹ̀ wò mọ́ ẹ̀rọ máa sọ Quran pé ẹ̀fí wulẹ̀ wò mọ́ ẹ̀fí ń sàṣírí tíra rárá o ìgbàgbọ́ yìí ló kéré ìrántí ló kéré tanzil min rabbil alamin ọlọ́wọ́ bá gbogbo ẹ̀dá tó ń tẹ́ni gbogbo ẹ̀dá tó ń gbogbo ẹ̀dá ọjọ́ sọ̀kalẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọwọ́ à ń sọ pé njẹ́ ọ̀gbẹ́lẹ̀ alkiyama njẹ́ ọ̀gbẹ́lẹ̀ alkiyama ẹni tí ọba tú bá nìyẹn ẹ ọ̀rọ̀ rẹ̀ mà já sí ìbànújẹ́ fún àwọn tó ń soríire wà á máa mẹ́ni ó ti yẹ kìtàbà òbí yẹ níní fayakulu ahumu kira ó kìtàbíyà inni zonantu anni mulakin isabiya fa huwa fi ishatin radiya fi jannatin aliya kutufu adaniya kulu washrabu hani'an bima aslabtum fi ayami naqaliya ọlọ́run awa àwọn náà tó sórí rẹ̀ ń jọ́nà ọlọ́ba ọlọ́run bá ní gbogbo tó bá gba síra ẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ yóò yọ ìbọn nínú ayọ̀ ayọ̀ gbére ahumu ẹbí ara a ìkìrá òkì ẹbẹ́ mi kàtíra mi wò mo sórí rẹ̀ ọlọ́run awa náà tó sórí rẹ̀ ń jọ́nà ọlọ́ba inni zonantu anni mulakin ibi tìmọ̀ kọjọ́ òní ń bọ̀ inni zanantu anni mulaki mo ma kojo ni nbo wa mo na ko pa gojo ni yo ma tubura sarair wa ma la min quwwatin wala nasir o bu ba si yo han olo mo tuna si wa jona olo ba ka tu ba ba tu ba wallahi olo ba ba o wa mo ma ni se wa amma man utiya yóò máa sàgbákò sọ́pọ̀wọ́ sí gbàkídà rẹ̀ yóò máa fi máa abúna anni maliya halaka anni sultaniya yóò ní àà gbogbo dúkìá tó ń kólé ayéjọ tó ń tó tí ò jára sí lọ́ọ̀ba tó ń torí ẹ̀gbọ́n orí olóńgbò táwọn lọ́rẹ̀ bí owó òkú lórí tẹ́ táwọn fi ń lo oríkèéríkèé ọmọ ènìyàn gbogbo kòwúrò máa abúna anni maliya kòwúrò fún un ó ní haraka anni sultan ipò tó ń wá tó ń fẹ́ jẹ chairman ó fẹ́ jẹ minister ó fẹ́ jẹ kíníkà ó ń jẹ gómìnà tó ń fi gbọ́jú káàkiri ma amna anni malia wa haraka ọkọ̀ haraka bọ̀ ó ní èyí tó wí ti tó kò fún ó fagbolo ó ti tó báyẹn ẹ̀mí aláìka ẹmu ẹ wọlé la ilaha illallah la ilaha illallah bó lọ́jọ́ gbé ya kẹ́mà rí tí èèyàn bá ń fẹsẹ̀ ẹ̀rí àti tó gbé gbé tó ń wọ́yẹ̀ ńlẹ̀ kò fún ó ثم الجحيم صلوه ثم في سلسلة, سلسلة ذرعوها سبعون ذراعا فاسلقوه اولا اتفاد من الجحيم اموتين تقول نسمتي فيت عبد الله مع عباس رضي الله عنهما onítìẹ́ni láti bí náà ti fàdáde la ilaha illallah wọ́n á kí bọ̀ lẹ́nu tíẹ́ni yẹn wọ́n á fà á yọ níbi títí gbàsẹ̀ kó tí wọ́n á fi kọ́ ní ọrùn àtẹ́sẹ̀ la ilaha 70 feet seventy feet la ilaha illallah chaini yẹn àwọn afáà sọ pé sí ẹ̀ka chaini yẹn ẹ mọ̀ kó máa kọ́ra wọn ni tọ́kàn bá bọ́ sí lórí ilé ayé yìí gbogbo mi òkun ò lè pa iná rẹ̀ oníwà akébọmọ kẹfìrí albójúrì ní lẹ́nu wọn á fa tíyí ń gbàsẹ̀ wọn á fi kọ́ lọ́rùn wọn fi kọ́ lọ́rùn kọ́ lẹ́sẹ̀ kó tó aṣọ sínú iná ọlọ́mọ sí wálé rò náà ẹ dákun ẹjẹ́ ajáwọ́ kó gbèrègbè a máa bá àwọn mẹ́jẹ̀mú tójú bá lọ orí ẹlẹ́ẹ̀kẹrin láti dúró ní ọ̀nà ní pé kíni kárí pé agbìyànjú ajá ọkùnrin bí ẹsẹ̀ yẹn completely ó di lẹ́yìn náà àti istik ara azama anla yahood ká gbìyànjú nípa nípa sí ẹsẹ̀ yẹn ká pàrọ̀ sí àdúgbò bí ẹsẹ̀ yẹn lẹ́yìn náà ká gbìyànjú ká pé àwa ṣe kíni anadam akábàámà lórí ẹ̀ abánújẹ́ lórí ẹ̀ lẹ́yìn náà kárípa túbà yẹn lásìkò a máa sàlàyé kọ̀ọ̀kan àlàyé lórí ẹ̀ lọ́kọ̀ọ̀kan àsìkòtì lọ́dì kárípa túbà yẹn alwaqtu àti túbà anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí imaamu tirmidhi gbà wá ó ní inna allah azza wa jalla yaqbal tawbata abd ma lam yugargir ọlọ́wọ́ bá ọmọ àgbà tó bẹ ẹrú nígbà tí kò bá ti yọ sí ọlọ́wọ́ bá dákùnjá túbà kátó kú ọlọ́wọ́ bá sánú ọlọ́wọ́ bá lẹ́yìn náà tọ́pẹ́ tọ́ lẹ́tọ́ ni ẹ̀tọ́ ọmọ anábì adama ni dákun fún lẹ́tọ́ rẹ̀ padà àmà sàlà ilé ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ náà bá súnmọ́ súnmọ́ tó pàdé wa à ń rọ̀ wá gbogbo àwa tá à ń sèrè lọ́wọ́ fún ètò yìí kárí pé àjáwọ́ ń bẹ́ kẹ́tù ní máa bá lọ dáadáa ọlọ́wọ́ bá kọ́ sọ́wọ́lẹ̀ sàlẹ̀ ọlá Qur'anul Karim ọlá la ilallah àwọn ọmọ ya wa akan nọmba wa 0569821 0569821 lẹ́yìn náà fún ìbéèrè alábá béèrè message yóò sẹ́ndì 08023583078 àwọn bitaba béèrè béèrè bí ta text message sí ní àbíká pè wọ́n mo sì dára lóyún ṣàlá سبحانك اللهم وبحمدك نشهد ان لا illa الا انت نستغفرك ونتوب ilaik. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníbèrè ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa ní ẹ̀dákun ìbéèrè òun ni pé sísà kan ṣe mùdọ́rọ́bà pẹ̀lú Jaiz Bank nípa ipò pupa Jaiz Bank kò ní kó owó kalẹ̀ Jaiz Bank wá lọ ra ipò pupa fún sísà náà lọ́dọ̀ kọ́sítọ́mà tí sísà introduce sí Jaiz Bank lẹ́yìn ìgbà tí Jaiz Bank sanwó tán tí wọ́n lọ sísá yẹn wá padà lọ́sọ́dọ̀ ẹni tó introduce àwọn Jaiz Bank sí pẹ̀lú àwọn excuses kan ó fi gba owó yẹn ó gba owó yẹn with the intention of pé tóun bá lọ sí Akwa Ibom òun ó gẹ́ẹ̀tì epo yẹn at a cheaper price compared to ti ẹnìyẹn fẹ́ tà fún òun ẹ̀dá kò kí ni owó tó gbà yẹn. ó ti ṣerú ó ti ṣerú anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bá ní tí ẹ bá ṣe mùdọ́rọ́bà ìwọ gbówó kalẹ̀ jáìgbọ̀n gbówó kalẹ̀ ìwọ ṣiṣẹ́ tẹ́ ẹ bá sòótọ́ fúnra yín tẹ́ ẹ pọ́wọ́ fúnra yín ọlọ́run ní mi mo sì kẹta wò náà mo fi àlùbáríkà sí àmọ́ bá ti fèrú bẹ́ẹ̀ mo ti ọwọ́ mi kó ń bẹ̀ so sísítà yẹn kọ́ yà tọrọ àforíjì torí ọlọ́run yọ ẹ̀kọ́ nuru òwò báyìí wọ́n lọ sí akọ ayébọn tó bá bọ́ sọ́ra àwọn ipop àti bẹ́ẹ̀ ń pera àwọn pera wọn tó gbọ́ gbogbo owó lọ́wọ́ sílẹ̀ ó ṣe èrú fún Jaiz Bank ó ṣe èrú fún Islam torí Jaiz Bank wọ́n dálẹ̀ láti ran Islam lọ́wọ́ ni wọ́n dálẹ̀ láti máa ṣe dáadáa fáwọn mùsùlùmí ni àwọn tó ṣe mùsùlùmí náà wọ́n ń gbà àwọn náà ń jẹ́ àǹfààní fáìn Islam ń fẹ́ náà nù àmọ́ akọ wa ṣèrú òun pẹ̀lú ẹni tó bí kọ́sọ́mà rẹ̀ wọ́n ṣèrú ọ̀kọ̀dẹ̀ bá mu ó di wà náà. àpẹẹsẹ tó tẹ̀lé ni pé ẹ ẹni Ànábì sallallahu alaihi wa sallam pé ó rí arákùnrin kan tó so nǹkan mọ́ apá Ànábì dẹ̀ sọ fún pé tó bá fi lè kú pẹ̀lú rẹ̀ lára kò ní jẹ́rìí kò ní jẹ́rìí àyè tó wa hmm. kí wàá la fẹ́ sọ pẹ̀lú ẹni tí bóyá nígbà tí ò tí gbọ́ wà yìí bóyá ó ti rí láyà mara ó ti sín gbẹ́rẹ́ fún gbogbo àwọn kan báyìí bóòlù ń ṣe mú kúrò. ọlọ́wọ́ wa kó sáà lọ wa mẹ́rẹ́ tẹ̀lé ní ọ̀rọ̀ àfáà mi Dr. Badibo ó yẹ kó gbé nǹkan mi ní kọ́lá lè kó ṣe scanning kó o bí tí nǹkan yẹn wà lára rẹ̀ kó o ṣe operation kó wọ́n yọ tí wọ́n kó ṣe yọ ti gbẹ́rẹ́ ìrìn kó ṣe yọ àfáà Badibo àwọn kó máa fẹ́lẹ̀ fẹ́ rí ó ní kó wá blade kó máa fa gbogbo bọ̀ pé lẹ́yìn ó ṣòro kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó ní scanning yẹn rọrùn ó lè sọ operation wọ́n yọ àdó àbí láyà tó bá gbé mi wọ́n lè yọ kó àmọ́ ti oní gbẹ́rẹ́ ẹ̀kọ́ mọ́sẹ̀rẹ̀ léṣe tó láà fáà ní kó máa rẹ kó tá mẹ́fà ló lè rí kó lóde kó rẹ kó bá lọ́tùnla àbí tó bá ti bá san kó tó bẹ̀rẹ̀ mi ó di wa kó sọ̀rọ̀ àforíjì pẹ̀lú ọ̀sìn sẹ́ẹ̀rì pẹ̀lú àwọn mẹ́jẹ̀ mú pẹ̀lú ògùn ọlọ́ọ̀bọ foríjì ọlọ́mọdé àforíjì wọn lọ́wọ́ kó máa padà síbẹ̀ mọ́. ìbéèrè tí ó tẹ̀lé lábẹ́ ìṣẹ́jú kékeré ẹni tí ebi wà ń bẹ̀ ọmọ fẹ́ lọ skul kò dẹ̀ rí àná lọ tó wá lọ gba owó èlé ẹ̀dá kò kílè dájọ́ rẹ̀. ẹsẹ̀ ní àṣẹ ní wọ̀láyé tó bá bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́ sáà mọ́sálásí mùsùlùmí tó bá ń fi máa kírun wàhálà yìí wàhálà gbogbo àwọn mùsùlùmí ni o ẹ̀dá kò ebi ń pa mí pẹ̀lú àwọn ọmọ mi àwọn ọmọ mi ti fẹ́ lọ sí skul mo mọ̀ pé bá lọ bí máa fi méjì mẹ́ta ara àwọn mọ́sálásí táwọn jàmáà bẹ̀ láàánú lójú wọ́n sàlẹ̀ kọ́mọ̀tìjú tí ò bá lè yọjú kó kọ́ àwọn pépà sí ẹ̀ fún ìmáàmù máa sí ẹ̀ àbí tí a máa gbẹ́ yẹn kó sànù wọn wọ́n sànù wọn owó èlé kèsì nǹkan ẹni ẹni àbíbi ní gbẹmbẹ ń gbówó èlé ọbẹ̀ kọ́lọ́run àtàlíbi gbogbo tòun tí ó bá jáwọ́ bí owó èlé tó owó èlé ọ̀dà rárá rárá ó di yéwà wallahu ta'ala alam. ìbéèrè tó láti ní pé ẹ dákun pẹ̀lú àsìkò tí a wà yìí tí gbogbo nǹkan ti polúkúmuṣu ẹ dákun mò ń bùkátà àdúrà àlùkùnrin ìfowópamọ́ ìfowópamọ́ ṣe kọ́lọ́run fún mi dáàbò àdúrà tí alẹ́bìmọ̀ sí ń gbẹ̀ ewu tó pọ̀jù náà ni gbólóhùn la ilaha illallahu azimul halim la ilaha illallahu rabbul arshil azim لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم هي ما كدوا يبقى بقى نيو الله سمع الله ليه بقى سرودية لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ما بقى يجلس نوع نيو بلو تويني لا لا حول ولا قوة إلا بالله وما أقول على براني حسبنا الله ونيم الوقيل ونيم المولى ونيم النصير والمتعد بقوة ببو سبحانك اللهم بأمدك أشهد أن لا إله إلا أنت أستغفر قصب إليك سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله والأمين نعم أمين وإياكم وإياكم